wọ́n ní fún ọba wa ọba gbogbo àwọn ẹrú ẹ̀ tí ká fáyà rẹ̀ ní gbogbo ìgbà ká sì máa dúpẹ́ fún lórí ìkẹ́ rẹ̀ tó pọ̀ pátá jùlọ ìkẹ́ sí Islam ti ṣe ọ̀gá ìkẹ́ ti ṣe ọ̀gá orí tọ́lọ̀ máa ń fún ẹrú ẹ̀ ṣe oore ìlú ni wípé ọlọ́run ọba ó parí ẹ̀sìn rẹ̀ léwa lórí ó sì parí ìkẹ́ rẹ̀ léwa lórí pẹ̀lú pé ó fi ìsìláàmù sí ẹ̀sìn fún wa òun ló sì yọnu sí gẹ́gẹ́ bí ẹ̀sìn ọ̀rọ̀ kan wáyé nínú ìsí iná Bukhari àti náà mú sí wọ́n gbé jáde ìyẹn ni ọmọ ọ̀rọ̀ máa pàtó ọ̀rọ̀ sí ọlọ́rọ̀ tààrà ánì ó láyà kan bẹ nínú síra yìí tó bá ti káwà ní ọlọ́run fún ọjọ́ táyà yìí ń sọ̀kalẹ̀ àbásọdọdún ọmọ ọ̀rọ̀ pàtó ọ̀rọ̀ sí ọlọ́rọ̀ tààrà àwọn obìnrin ni ọwá sọ wípé áyà sọ́ọ̀tù náà yídà ni al òní ìyẹn lọ́jọ́ tó yà sọ̀kalẹ̀ mo pé ẹ̀sìn yín fún yín mo sì wọ àsántọ̀ alẹ́kùn ní mọ́tí ìkẹ́sì ti dópin fún yín ọ̀gá ìkẹ́nìyẹn ọ̀rọ̀ tí ètò lákùnmọ̀ ìsìláàmù àdínà ìsìláàmù ìsìlẹ̀ sí yín ọmọ ọ̀nà sọ̀rọ̀ jẹ́ ọlọ́wọ́ àti ààyè táyà ìdí sọ̀kalẹ̀ ó ní òjíṣẹ́ ọlọ́run bá sọlọ́lọ́rọ̀ àríwọ̀ sọ́lẹ́ ó ń bẹ ní arọ́fà lọ́jọ́ júmọ́ arọ́fà ní ọjọ́ júmọ́ sí ní ńláyà ìsọ̀kalẹ̀ tí ẹ bá sàkéèsí áyà yìí pẹ̀lú ọjọ́ àtàfikò àti ọ̀rọ̀ níbẹ̀ nínú ẹ̀ ó tó ká ṣàgbéyẹ̀wò rẹ̀ ká sì di kò mú òkun rẹ̀ ká mú jáde ká sì mú ká sì sí lọ́n àkọ́kọ́ nínú rẹ̀ òní pé ọlọ́run ṣe ìrègùn lórí gbogbo mọ́mì ní òdodo bí ìmáàlì dínì ní ìlànà nípa pípé ẹ̀sìn pípé ẹ̀sìn sì túmọ̀ sí pé kò sí nǹkan kan tí ó jẹ́ àdínkù àbábùkù àdínkù àtàbùkù méjèèjì yàtọ̀ síra wọn méjèèjì náà ni ò lè ráyè wọlé mọ́ nínú ṣẹ̀ríà ọlọ́run àtàwọn àdájọ́ tó wà nínú ẹ̀ nínú ètò rẹ̀ táàbì darí ayé àtàrí àmì tí méjèèjì ó fi jẹ́ sábàbí oríire fún wa kò sábùkù kan tó lè wọlé mọ́ kò sádìkù kan tó lè bà bẹ́ẹ̀ sì ni kò ní ṣe yí padà pẹ̀lú tí ọmọ ènìyàn abẹ́dá kan nínú ọ̀dọ̀ ọlọ́run kò ní ṣe dàrú gbogbo nǹkan yìí ni gbólóhùn yẹn sínú òun ni ìtaàbọ̀ ọlọ́run القرآن الكريم al-Karim àti sunnah Ànábì sallallahu alaihi wa sallam pẹ̀lú wípé ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ó ní òun mọ̀ dáàbòbò inna nahnu nazzalna dhikr al-Qur'an al-dhikr nínú orúkọ rẹ̀ ní adhikr ọlọ́run gbogbo tọmọ èèyàn bá dáàbòbò ààbò lè mọ́ sí fún àbùkù lè padà kágun sí ẹ̀tẹ́ lè padà bá nǹkan náà lè padà sọnù ó sì lè ráre àyàfi nǹkan tọ́lọ̀ ń dáàbòbò nìkan ní rẹ̀ ò lè ṣẹlẹ̀ sí ó ti dá wa lójú pẹ̀lú ẹ̀rí tó dájú látọ̀dọ̀ náà bá wa ipò òun dáàbòbò alìkùránì kẹrì síbẹ̀ ẹ̀kọ́ ni kò ní sí alìkùránì ọwọ́ ìrìn àtẹ̀yìn mọ́ ọ̀tọ̀ ni yíyí ọ̀rọ̀ nú ẹ̀ ó ti di kámẹ́rì mọ́gàn anábì sallallahu alaihi wasallam nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní mo fi nǹkan tó jẹ́ wípé tẹ́ ẹ bá ti mo ti fi ẹ̀ ní sọnù láíláí kitab Allah al-Qur'an ó rọ kiri ká gbogbo ibi tó rí rí ó ti bọ́mọ ènìyàn tí ó ìsẹ́dì kankan kù láì mẹ́nubà ó ṣàǹfààní fún gbogbo ògbà àti gbogbo àsìkò lórí ìgbà táyé bá ń jáyé tẹ́lẹ̀ ọlọ́run sì ń bẹ lórí ilẹ̀ ayé ìgbà tó ti sọ̀kalẹ̀ àti gbogbo àwọn tó wọ́n bá láwọn òfin bákanáà ọlọ́ndá àbòbò ní pé sábàbí oríire ní fún gbogbo ẹni tí ó wà sáyé láyọ̀ lùkán ọlọ́ndá àbòbò kò ní jẹ́ wípé tó wá sí pé nígbà tó sọ̀kalẹ̀ ni tó kó báwọn kan wọn àti ìfọwọ́bọ̀ ni kò bá kó oríire tó dé lẹ́yìn ọgọ́rùn-ún mẹ́wàá ogún nígbà tó sọ̀kalẹ̀ ló wà ní Al-Qur'an ẹtún sọ àkọsílẹ̀ ní gbogbo tíra sánmà tó kó orí tẹ́rì wà fún wáyé pé tíra sánmà ni wọ́n tíra tó sọ̀ka lọ́dọ̀ Ọlọ́run ni wọ́n kò sí ní bí alùpùránù kèlè Ọlọ́run kọ sófò Ibrahim ó ó gbogbo àwọn tíra náà ẹ mú kọ́pì kan jáde kiri títà ọ̀rá àwọn èèyàn gbé lọ́wọ́ yẹn sẹ́yìn tí ìlú tọ́lọ́sọ̀ kalẹ̀ tí wọ́n ní sọ mọ́rẹ́àn tó ní gbé lọ́wọ́ àwọn èèyàn yẹn èsì rẹ̀ o zaburga tọ́lọ̀ fánà ní ìdàrú sọ́hùkù ìbọ̀rọ̀ ní ọ̀ndà ìtọ́lọ̀ ń sọ yìí nípa alkùrán kẹrin kò sọ́ńpa àwọn tẹ́lá tó kù na náà nàzàlìnà zik ọlọ́run ní dájúdájú èmi àwọn ọlọ́run lápá alkùnránì kalẹ̀ wà iná láwò làhàfidùn àti dáàbòbò làhú làhàfidùn kò sọ pé làhú kò sọ pé gbogbo tíra làhú jẹ́ndà ẹnìkan làhàfidùn torí ẹ̀làgbà mi sẹ́kù nínú àwọn ọ̀túnmọ́ rẹ̀ àtàgbékalẹ̀ rẹ̀ nínú pàfẹ́ jọ́sìn nínú alkùnrin ẹ̀dìbà torí pé ńgbàtà àríwò jọ́dà tó kù mọ́ ẹ̀ lè júwẹ̀ ẹ̀sìn fún wa nínú ẹ̀ tó bá jẹ́ pé àkọsílẹ̀ kan bá ń bẹ nínú gbogbo nǹkan tí wọ́n ń kà láyé lónìí nínú àwọn courses ẹ̀yin ọmọ akẹ́kọ̀ọ́ tí kò sì Facebook kankan mi ò rò pé wọ́n ìṣòdí sí course yẹn fún tí wọ́n bá ti introduce kọ́ọ̀sì kan fún yín wọ́n sọ pé ìwé rẹ̀ ní awábẹ́sìn ẹ̀sìn kọ́ọ̀sì kan nìyẹn àwáríwé àfàlùkùránì kẹrì ààrí kíra rẹ̀ rẹ̀ àfàlùkùránì kẹrì ẹ̀mọ̀ pé bí i gágbà sí lọ́nà táyì padà kankan ò sí bá nínú muhammadat afẹ́ bára wa gbé láyé nígbésí ayé àlẹ́ àáfíà àràkọ̀ ìfẹ́ court àràkọ̀ sílẹ̀ kan tí ò ní jẹ́ kílúdò orílẹ̀ òun máa gbajúgbajà láàrin wa sáàfin ní máa para wa sáà ní máa lori lórí ara wa sáà ní máa gbọ́ta wa lórí ààrí facebook ẹ̀ àfàlùkùrán kẹrin ẹmú mi wà torí agbọ́dọ̀ máa tọ́ka sí pé sábàbí táà fi gbọdọ̀ ṣe báyìí nì sábàbí táà fi gbọdọ̀ ṣe báyìí nì agbọ́dọ̀ mọ́ ọmọ wá nínú ìwé kan awòye sí báwọn ẹnìkan àbí jàmáà àbí orílẹ̀-èdè àbágbàáyé báwọn wọ́n ti fẹ́ lọ ayé pẹ̀lú rọrùn bìjálìbì mọ̀sọ́ọ́lì gọ̀ọ̀gọ̀ táàmà fi fàǹfà ní mára táàdì máa lé aburú jìnà ààrí jẹ́ àkẹ́kan tó sọ àwàlùkùránì kẹrin torí pé ẹ mẹ́nu bá àǹfààní kan láyé táàrọ̀nú kan bóyá nìkan àbáwùjọ kan àbágbáyé àbọ́lúléèdè tí kìí sí pálùkùránì ti mẹ́nu bà bẹ́ẹ̀ náà sẹ̀lẹ̀ àwọn aburú tó lè mọ́ ṣẹlẹ̀ sí wa tó sì mẹ́nu bá ọ̀nà tá a lè gbàjìnà sí wọn báwo la ti dáàbò bo àwọn ìwọ̀ wọ́n ń pè ní human rights alukuran ló sàlàyé fún wa ẹ̀sọ̀ nǹkan kan táwọn èèyàn ń pè ní human rights ẹ̀mọ̀ tó ń gbà tí wọn ò rí sí àtọ́ka sí àfàlùkùrán kẹrí táwọn òsì táwọn òsì kẹrí ti wọn wọ́n tún introduce nǹkan míì tí wọ́n pè ní human rights tó yẹ pé human problem ni àbíkẹ́ ẹ tọ́ka sí jẹ́ ọlọ́run kẹ́ mọ human rights wàláhì àwọn ọ̀fọ́ olùmọ̀ olódodo ní ó sàlàyé human rights fún wa kì í sàwọn tó ń ní jàmá human rights torí pé nínú ọ̀rọ̀ ọlọ́run làwọn ò sì mú tẹ́ ẹ bá ti mú right wá ní kíkè sọ́rọ̀ ọlọ́run ẹ padà mú wá akẹ́lẹ́ ó tẹ́ náà jẹ́ fún wa pé ẹ̀tọ́ ni ìwọ̀ nìyí

ọ̀fẹ́ wọ̀ta lébi síyáàtà dàkìlẹ́yà tí wọ́n sọ́ọ̀rì jìyà òṣèlú inú ilé àti títà ẹni kàtà ń pè ní politics mo ní tíyẹ̀ bá ti ṣẹ̀ríyà ó ti ṣe ó ti ṣe ó ti ṣe all time àwọn tẹ́lá àwọn ṣe òṣèlú táwọn náà ń sọ́dí òṣèlú wọn sọ́dí òṣèlú jàǹbá ni wọ́n sọ́dí ẹ wá bẹ̀rẹ̀ òṣèlú ṣẹ̀dá ìsìlá ta ló sọ fún mùsùlùmí òdodo pé kó mọ́ sóṣèlú ẹ mọ́ sójà ń bá ní ọlọ́run wí wọ́n ní ẹ mọ́ sóṣèlú torí pé ìsìláàmù ló lóṣèlú tí ọba kan àti kan mú tọ́lọ̀ kan bẹ lórí ilẹ̀ ayé yìí tó kódà tó fi lórí ìlú òyìnbó táwọn èèyàn bá lọ lè fi wé dáadáa bẹ nínú ṣẹ̀rẹ́ ọlọ́run tàbí kò sí kóra kò sí kò sí gbé kalẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ara wọn èyí tí wọ́n ń ṣe tí wọ́n ń pè ní òṣèlú yẹn tó jẹ́ pé jàǹbá ni sáà pé mo sọ fún akọ́ ẹnìkan pè ní òṣèlú kéèké ó ṣòṣèlú òṣèlú èrú yẹn lọ́rọ̀ ní àmọ́ ṣe kéé ṣòṣèlú ẹbẹ́ ṣòṣèlú ẹbẹ́ fún yàn lẹ́tọ̀ọ́ ẹ̀ ẹbẹ́ ṣe dáadáa sí ẹbẹ́ yọ lọ́fìn ẹbẹ́ kẹ ẹbẹ́ tó lẹ̀ ní ẹ̀ ìbá pẹ̀lú òṣèlú nìyẹn ẹbẹ́jẹ́ kó mọ̀ páànú ń bẹ ẹbẹ́jẹ́ kó mọ̀ pé ẹ̀dá lòun náà ta tó lákà sí tó lákà fún òṣèlú nìyẹn tí ẹ̀dá wá pẹ̀lú òṣèlú ní ìsìn tó jọmọ́ sáńkà lẹ́yìn gbogbo sẹ́ni ti ń kà fún yìí náà alùpùrán láti bá jẹ́ máa ń sọ pé ẹmọ́ sòṣèlú ẹmẹ́ta ti bá yóò ti sọ̀rọ̀ ni wọ́n sọ fún yìnyẹn ìtí wọ́n lè sọ tó nítumọ̀ ni pé èyí tí wọ́n ń ṣe tí wọ́n ń pè lóṣèlú yìí ẹmọ́ ṣe òṣèlú tọwọ́ yín bá tẹ ìpúdà ẹ̀yẹn wá sófèlú ẹwà ábòfin tí wọ́n gbé kalẹ̀ bí wọ́n lèrè pé ẹ̀tọ́ ẹ̀wọ̀n èèyàn tí mo fún wọn tí mo ṣe tí jàmbá mo ṣe ni torí pé òṣèrú ò sọ fún wọn pé ẹdí mọ́lẹ̀ ẹdí mọ́lẹ̀ ẹmọ́pin òṣèrú ò sọ bẹ́ẹ̀ ìwọ fún wọn ìwọ fi wọ́n ti fẹ́ fún wọn láǹfààní ọ̀nà àfẹ́ríjẹ àfẹ́rímú fún wọn lọ síkù pálàbí ara lọ́fẹ̀ẹ́ táwọn agbóyìn lọlé ẹjọ́ pé bẹ́rin tí ń ṣe dáadáa yìí ó dàbẹ̀ ní pé afẹ́ yọ lóye o àwọn àtìgbọ́ tó pọ̀ tó ẹ kásà dé ìtàkùrọ̀ sákèsí ẹnìyàn kí ló fà tó jẹ́ pé alukùránì nìkan ló tó fún gbogbo eléyìí láyà sí ìyẹ̀bàfẹ́ ìbàjẹ́ òní ṣẹlẹ̀ sálùkùránì kẹrì min bayni yadihi wala min khalfihi lójú ayé ànábì àtìlẹ́yìn rẹ̀ tanzilu min hakimin hamid ìtọ́lọ́n sọ kalẹ̀ tó ti dáàbòbò ní gbogbo ayé ìnàlọ́n ké sí pátápátá láti lo alukuran kerim nínú ìsẹ̀mí wọn láti lo ìsẹ̀mí wọn tààtà bí i kìtàdìlà lábẹ́ ọ̀rọ̀ ìlàwà alukùránì kẹrí gbogbo ayé lábẹ́ rẹ̀ òun ni gbogbo déédé wà pátápátá ọlọ́run jẹ́rìí wípó pé ó jẹ́rìí wípé òun ọ̀gá orin tó ń ṣe fún ẹrú ẹ̀ ó sì jẹ́ ká mọ̀ wípé kò sẹ́sìn míì tẹ́ lè pè lẹ́sìn lọ́dọ̀ òun ọlọ́run àti Islam ọ̀rọ̀ bí yíṣu láfùmù Islam dìínà tẹ́nìkan bá wá rò wípé islam láyé lórí àádọ́ zaman ọ̀ṣẹ́kà ní sọ̀lá àyíyáde wípé a lè sọ pé islam la fẹ́ fi sàtìkò yìí o kò lè mú o àbótẹ̀ sọ wípé bí ẹ̀ bá ti sin lọ́hùn tó wọ mọ́sálásí tó jáde tó lọ hajj àbọ́yọ zaka ó tó bá ti lọ ayé ẹ̀fílẹ̀ fúnra wa ẹmọ́ àmọ́ gbẹ́tìrà kan wá ẹmọ́ gbọ́ alùkùránì wà mọ́ dá sí yẹn o bẹ́ẹ̀ bá tí ònà mọ́sálásí ẹ̀ jáde tẹ́nìkan bá sọ bẹ́ẹ̀ àbí ń sọ fún wa wípé ètò súná àtìdájọ́ ìsìláàmù ní ìkankan ṣe pẹ̀lú ẹ̀ tó ní eléyìn rìn mọ̀tòrúkà tó lè bàṣà àwọn èèyàn ní ẹjẹ́ tí wọ́n forí korí bí wọ́n ṣe gbé ìsúná wọn kalẹ̀ àbófin wọn

táyà kùránì ti gbé jáde ọ̀ntọ̀ ti di ó ti di ìtínà ó ti di ìdààmú fáyé ó ti di ìṣòro àwọn ẹ̀dá tí bá ń bẹ láyé bẹ́ẹ̀ àwọn èèyàn ń sì pọ̀ láyé ìròrí táwọn ìsìn bẹ̀ lọ́pọ̀lọ́ wọn ó dà àwọn olùmọ̀sọ́ ti pé ìyẹ ìdìbò ayù sàtà wọ́n wà fọ́ túbá tó bá túbá alhamdulillah wà ilá kùtù làmùrù sàtà wọ́n pa nípa ṣẹ̀ríà pẹ̀lú ìròrí burúkú yìí

ó ní tẹ́ ẹ ọjọ́ òní tá a wà nú ẹ̀yìn àwọn sàábà fi mà bàbá ma a wà fún mà ìtẹ́bì mọ̀ pé wọ́n mọ̀ ẹgbọ́ wọ́n ní Allahu Rasulu wa alam ọlọ́run bàtà nẹ́bì pé wà yìí ọjọ́ gbogbo mo bí yóò mú wọ́n ní mọ̀fẹ́kẹ̀ òjúkẹ́ ọlọ́run wá dákẹ́ hátà ọ̀rọ̀ náà annáwó kàrùsàmí ìlú lọ́rìsì ó dákẹ́ pé a lérò pé yóò pè ló kọ mí yàtọ̀ tó kọ rẹ̀ ìyẹn ọjọ́ tí ń bí wá lérè ó bí páwọn náà ti ma wọ́n fẹ́ lékún nímọ̀ ni òjútọ́ náà bá fún wọn létí àlẹ́sàdàlẹ̀ ìjà tẹ́kẹ̀ẹ́ sọ sọ yìí òjíṣẹ́ ọlọ́run tó bèèrè ayù baladi hada ìlú wo la wà yìí àwa sọ wípé Allahu wa rasuluhu a'lam ìlú tí ogun ọjọ́ ń gbé tí wọ́n bí wọn sí wọn ò sì fi mọ̀ pamọ́ wọ́n fẹ́ lékún ní mọ̀ní ọlọ́run bá àtòjíṣẹ́ rẹ̀ ló mọ̀ fàfákà òjíṣẹ́ ọlọ́run bá tó dákẹ́ táà fi lérò wípé annahu sayusami ìdèwọ́ ìrìsìmì bóyá yóò pe mọ́kà ló kọ mí ìgbàgbọ́ sí ìdáná pàkọ́ọ̀lù àlẹ́ yóò sàtẹ̀ lè bá lídá kéèké sí mọ́kà ni torí bọ́ọ̀lù tẹ pé nínú àlùkùránì nìyẹn a ní bẹ́ẹ̀ ni òṣìṣẹ́ ọlọ́run mọ́kà náà ni nígbà tó wá fèsì nígbà tó wà fún wọn létí ó ti di límọ̀ fún gbogbo èèyàn ó ti kílẹ̀ àpé à ń sọ̀rọ̀ yọ́ọ̀mù ní jùmọ̀ à ń sọ̀rọ̀ à ń sọ̀rọ̀ oṣù hajj lọ́jọ́ arọ́fà tó wá jẹ́ ìlú mọ́kà nùkárọ́mà ó fẹ́ mú jáde lára nílé fi gbọ́n ní bèèrè ó nípa ẹ̀jẹ̀ yín àti dúkìá yín ti dè wọ o ẹ má gbẹ̀jẹ̀ ara yín o ẹ má gba dúkìá ara yín ní títú láàbí o kàhórìmọ̀tì ìyàwó mi kùn áádá bí òní táwọn sọ̀rọ̀ yìí ṣe dé wọ̀ tẹ́ ìgbòrò padà bẹ́ẹ̀ dá tó jọjọ ńlá wàbíṣáre kùn áádá àtòsù yìí tòṣòṣò hajj fi ìbàlẹ̀ fún hàdà nínú ìlú yìí tó jẹ́ ìlú mọ́kànlù kárọ̀mà hátà tàlẹ̀kọ́nà rọ́bàkún ọgbakọ títẹ́ jù lọ bọ́lọ̀ ọba yìí ẹ̀mí àti dúkìá yìí ti dẹ̀wọ̀ aláhàlìbàláfì oníṣẹ́ mo jíṣẹ́ onífàlẹ̀bálẹ̀ mú ṣáàrì lọ́gáàrí kẹni tó wà ní ó sọ fẹ́ni tí ó sì bí tí mo wí fún yíyẹn àrọ́ọ̀mù ní èwọ̀ àrọ́ọ̀mù ní dúkìá yín àtẹ̀mí yín wọ́n ní torí pé tẹ́ bá jíṣẹ́ fáwọn èèyàn tí ó sì ń bí farúbà mọ̀bálà nínú àwọn àmìnà omi sáàmì èèyàn pọ̀ rẹpẹtẹ tẹ́ jíṣẹ́ ọlọ́run bá kèfèrí lẹ́yìn mi o kí làpẹẹrẹ bẹ́ẹ̀ ti kèfèrí lẹ́yìn anábì sallallahu ta'ala wa sallam yadribu ba'dukum riqaba ba'd tẹ́mọ̀ gbéra yín lórí àwọn onímọ̀ ń ṣe bẹ́ẹ̀ àwọn kèfèrí kìí fún àwọn mùsùlùmí bẹ́ẹ̀ máa ti pẹ̀rẹ̀ mùsùlùmí tí ń ṣe bẹ́ẹ̀ ó sì jẹ́ ká mọ̀ pẹ̀lú ẹ̀rí mùsùlùmí òdòdó ti gbọ́dọ̀ mọ̀ ẹni tí ẹ̀ṣẹ̀ mùsùlùmí gbọ́dọ̀ mọ̀ pé bá pẹ̀rẹ̀ ẹ̀ṣẹ̀ á mọ̀ àdínkù jẹ́ tó bá pẹ̀lẹ̀ mùsùlùmí gan láyé à nígbà pé mùsùlùmí ni àbí tó bá jẹ́ mùsùlùmí láyé bó ní ó ti pẹ̀lẹ̀ mùsùlùmí tó ní sí Islam ẹ̀rọ àwọn èèyàn tí ń bẹ́lẹ́gbẹ̀gbẹ̀ wa tó ń rí sọ́lá tí wọ́n bá kú ẹ̀rí dè fún ẹ̀ẹ́nà ọ̀rọ̀ fún wọn fẹ́ẹ́ sí sọ́lá o yóò jẹ́ ní ti sọ́lá tí káwọn kan Ìsìlámù tó kù táàsì mọ̀ kọ̀kọ́ ẹ̀ òun làákà sí mùsùlùmí náà

ẹ má pa ẹ̀mí tọ́lọ̀ ń ṣe léèwọ̀ àfi pẹ̀lú ẹ̀tọ́ tó bá tọ́ sí pípa ìbẹ̀lẹ́ ti mọ̀ pé ẹ̀mí mi tọ́ sí pípa ó lè jẹ́ mùsùlùmí ó sì lè má jẹ́ mùsùlùmí ìjọba ayé gan tí ó sì láàmú páyàn ẹ ti rádájọ́ kan tó dájọ́ kú fún yàn tó jẹ́ pé òun náà lọ́lọ́ yọ̀bọn tó lọ yìnbọn àwọn kan wà in charge pété àbá ti dájọ́ ọkú fún òyìn pé ẹyẹ gi fún ẹyin ẹsọkùnmọ́ lọ́rùn sápàyàn làwọn eléyìn tí àpàyàn ni wọ́n wọ́n yí sápàyàn nítorí pé ẹ̀mí tó tọ́ sí kí wọ́n pa ni wọ́n pa tó bá jẹ́jú ogun kọ́ níbi tí ẹni tí èsè mùsùlùmí ti pa mùsùlùmí tẹ́ni tí mùsùlùmí náà ti pa ẹni tí èsè mùsùlùmí mùsùlùmí yẹn tẹ́ ó ti pẹ̀lú kan tí ò tọ́ lójú ogun tí èsè e ẹ̀yàmẹ̀yà lójú ogun gangan àbí wọn ti jagun láyé nísú ayé jẹ́ ká mọ̀ pé ogun pọ̀ láyé ogun ti ti tán lórí láyé báyìí àwọn ibìkan gbóná gbìrìgbìrì báyìí sábà bí ogun yẹn láwò bóyá tọlọ́run àdúgbò èdè tọlọ́run ṣùgbọ́n ogun tó rí ọ̀bẹ̀ láyé ogun tí ìsìlámù lákàtí ọgbà àwọn tó bá jagun yẹn ó sọ̀fọ̀ ni ọ̀nà ń bẹ láyé wọ̀lá tàbílù náà lẹ́tí haramun lọ́rùn ẹ má pa ẹ̀ ní kàtọ́nà tẹ̀lé wọ̀ ilá bilhaq kódà tí ẹ bá ti ẹ̀mí èèyàn gan tó jẹ́ dáábà ní ìsìnkè sí èèyàn ẹ gbọ́dọ̀ pálá ìlẹ́sọ̀ ẹ gbọ́dọ̀ pálá ìlẹ́sọ̀ àti kó tọ́ sí pípa wọ̀lá tàbílù àmọ́wálà fún bẹ́ẹ̀ tàfíìrù àwọn kútúbà nábì nìyẹn sọlọ́lọ́wù tààrọ̀ sálàm tá a kàkọjá ẹ mọ́ sì jẹ dúkìá yín láàrin ara yín lọ́nà ìlẹ́tọ̀ ẹ jẹ́ kọ́kọ́ dúró lórí méjì yẹn náà ẹ mọ́ fara yín lọ́nà ìlẹ́tọ̀ ẹ mọ́ sì jẹ dúkìá ara yín tí ó bá sì kankan àmì tó tẹ̀lé àlàáfíà dáyé àbí òdáyé ẹ para yín lọ́nà ìlẹ́tọ̀ ẹni tó bá tọ́ sí pípa ní kápa ẹ sì ní o torí ẹ̀ làwọn olórí ìlú ti wà làwọn náà ti wà olórí ìlú ló sọ pé lágbájá tó sí pípa adájọ́ ló sọ pé lágbájá tó sí pípa ẹ̀rú mọ́ bá àwọn adájọ́ gan tí mọ́ fúnyàn ní ọ́dà pé adájọ́ kú fún ẹgbẹ̀mí ẹ̀ ẹ̀rú mọ́ bá wọn wọ́n mọ̀ sún ẹjọ́ wọ́n mọ̀ sún ẹjọ́ ó wà ní ṣẹ̀rẹ́ ìsìlámù náà rẹ̀ láti rọ kiri gbogbo ohun tó bá yẹ kí wọ́n rọ kiri nínú mọ̀ láti mọ̀ pé ó tọ́ sí pípa àbí ò tọ́ sí pípa tó jẹ́ àwọn ẹ̀nẹ́bí sọ̀lọ́lọ́ ìdára sálàm wọ́n àwọn adájọ́ kan mọ̀ bẹ̀ẹ́nu náà àwọn adájọ́ kan tó mọ̀ bẹ̀ẹ́nu náà àwọn adájọ́ kan tó wà lùjẹ́nà adájọ́ méjì mọ̀ bẹ̀ẹ́nu náà adájọ́ kan mọ̀ bẹ̀ẹ́nu àlùjẹ́nà ó kàmọ̀ kọ́ sọ̀lọ́lọ́ ìdára sálàm ẹ̀rù dájọ́ mọ́ bá àwọn èèyàn àánú tèmi fáwọn adájọ́ ayé tòní àánú tèmi o ọ̀pọ̀lọpọ̀ àwọn gan mọ̀ páyé àwọn àtàgbàmọ̀ wọn ti bàjẹ́ láìsí ìkú tẹ́ máa mọ̀ pé adájọ́ owó wọ́n já látà wọ́n kọ lórin adájọ́ owó táàrin ni ọlọ́run sọ fún lẹ́yìn ìgbà tó lò tó tún hàn sí wọn torí pé irú adájọ́ bẹ́ẹ̀ tó bá lè gbẹ̀mí èèyàn kan la hawla wala quwwata illa ẹni tí ẹni tó pa ẹni yẹn sápa yẹn adájọ́ yẹn ló dìde ìjọjọ ìgbẹ́lẹ̀ ọ̀dẹ́mà onóbìá consequence torí pé tóun bá ti dájọ́ fún fẹ́nìkan bídà àwọn òkè pa ni bíbọn ni bí wọ́n yẹ ti fún ni káwọn tọ̀wọ́n mú lọ bí wọ́n ti pa lókù tó bá wá jẹ́ pé méjì yẹn péré ìnà àlàáfíà àti bẹ nínú Islam abẹ́ ìsàkéèsí ẹ̀ pé ẹ̀mí wa free alálàáfíà lẹ́mí kò ìsẹ́nìkan tó jìjà lójú tí a wa kódà ló bá bọ́ tó rẹ̀ nìkan láti pé wọ́n jagun gbà bóyá àgbàgbé ẹ̀sì nìkan ó dá padà subhanallah yóò mọ̀ tàbí káyé wọn parí mọ́ ni bẹ́ẹ̀ tí wọ́n bá sì fi ọ̀kan nínú méjèèjì tá à ń wí yìí tí wọ́n bá gbẹ̀mí kan nígbàkúgbà àwọn tó lẹ̀jẹ̀ yẹn ó ṣeé ṣe kárí nínú wọn àwọn ò ní gbà gbogbo ẹ̀mí ó yàtọ̀ kò ní tí wọ́n bá gba ẹ̀mí kan nígbàkúgbà tí wọ́n pa ẹ̀mí kan nípakúpa ó ṣeé ṣe kárí níbi ẹ̀hónú nínú àwọn tó ní ẹ̀jẹ̀ yẹn tí wọ́n sọ wípé gbogbo àwọn yà kú ni o ìṣẹ̀lẹ̀ àbí òṣẹ̀lẹ̀ jẹ̀ náà àwọn náà bá bẹ̀rẹ̀ sí pààyàn pé ibi táwọn bá pààyàn ní tí wọ́n fi pa wọn náà ó táwọn lọ́rùn tó bá ṣe pé dúkìá yẹn ni wọ́n gbà nígbàkúgbà lọ́nà ìlẹ́tọ̀ọ́ sẹ́mọ̀ pẹ́lú mi tí ó bá bá lábẹ́ àlọ́nà méjì ń péré bẹ́ẹ̀ ìsìláàmù wa tún wá kọjá bẹ́ẹ̀ nínú ẹni pé wọ̀dí tẹ́ nílò rìbá ẹ̀dìnà sí rìbá káàkọ́ ọkú dúró ká fúnyàn lọ́wọ́ àwọn èèyàn pè ní rìbá ẹ̀ṣẹ̀ ńlá lòun náà bọ́n kọ́ ní rìbá èlé owó èlé ní rìbá rọ́ṣù wà ní káàkọ́ ọkú dúró lọ́nà tí ò lẹ́tọ̀ọ́ lọ́nà tí ò lẹ́tọ̀ọ́ kìí ṣe pé ẹ̀kàn fẹ́ fúnyàn lẹ́bùn tẹ́ ẹ̀fẹ́ kẹ́nìkan ó mọ̀ in tó tọ́ ẹ̀fẹ́ kó yí in tí ò yẹ kó ṣe ẹ̀fẹ́ kó ṣe in tí ò yẹ kó sọ ẹ̀fẹ́ kó sọ ibi tí ò yẹ kó darí ẹ̀ tó sí ẹ̀fẹ́ kó darí ẹ̀ sílẹ̀ federal government ní ti fẹ́ kan ládùúgbò kan lọ́wọ́lọ́wọ́ báyìí nílùú kan nínú stéètì wa nínú orílẹ̀-èdè wa yìí náà wọ́n wá ní káwọn lọ sílé àkókò ilẹ̀ tó tó bí ọgọ́rùn-ún mẹ́ta ẹ̀ka àwọn kan bá sọ ọkú burú wọ́n ní ẹmọ́ ìgbẹ̀lọ́bì ní wọ́n sọ yẹn àwọn alágbára tí agbára wọn tí agbára máa ń darí sínú náà ọ̀pọ̀ lórílẹ̀-èdè yìí o láwọn tọ̀hún bá wò pé ọ̀gá ló sọ̀rọ̀ yẹn kò sí táṣe wọ́n bá gbé ẹ̀kọ́ yẹn bá gbé kóòbí tó yẹ lọ wọ́n bá gbé lọ bò nígbà tí wọ́n bá fẹ́ débi ogójì ogójì àbí àádọ́ta éka agbára mi bá tún wá pé àbí nǹkan dààmú yín ni tẹ́lẹ̀ òní wọ́n rán yín ni wọ́n bá tún dáhùn padà sí ìṣẹ́ kan lọ tẹ́lẹ̀ pẹ̀lú agbára míì ìṣe current affair ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n bá dáhùn padà ibẹ̀ wọ́n ti wá lọ ṣiṣẹ́ ọgọ́rùn-ún méjì àti nǹkan kan àwọn tọ̀wọ́n wá sọ pé tò yí táwọn ti ṣe tẹ́lẹ̀ àwọn ó dàpọ̀ mọ́ yí táwọn ti ṣe ó ti pé o nígbàtà ti ṣe 260 ó ti pé báyìí o níbi tí wọ́n rán wọn gẹ́gẹ́ wọn bá ti 260 abátúnbá kò bẹ̀ tó bá wọn ti ń bẹ nínú àṣẹ náà ni wọ́n ń darí wọn ni wọ́n ń dààmú wọn nídàmúdàbò ẹ sì jìnnà sí ìhìyàánà ìjàmbá ọ̀sárìkọ̀ àtòlè wàlèdíṣù fílmù àmẹ́lá ẹ má ṣe èrú níbi kátàkárà àti gbogbo nǹkan ẹ má ṣe èrú rárá títí òkòmà torí pé ogun ẹni bá ń ṣe èrú àmì sallallahu alaihi wasallam ó ní kò sínú ọmọlẹ́yìn mi nínú rẹ̀ wàhábìlú ala salawat ẹmọ́jútó sọ́lá ẹ̀yìn ọmọ ìyá mìíràn islam ẹmọ́jútó sọ́lá sọmọ̀gbé sọ́lá ti sáré báyìí ẹmọ́jútó sọ́lá ẹmọ́jútó júmọ́ sọmọ̀gbé afọwọ́ ẹ̀rẹ̀ ẹ̀rẹ̀ mú júmọ́ àtọ́jọ́ rẹ̀ wọ́n jamaat sọ̀rọ̀ àti sáà ń sọ yìí náà káàṣẹ́ ní jamaat tẹ́mẹ̀kọ́ afọwọ́ ẹ̀rẹ̀ mú púpọ̀ kò sí àtọ̀ láàrin ìgbà bá pe adan àti ìgbà tí ọjà ń lọ láwùjọ tẹ́sílẹ́sì ìsìláàmù pọ̀ ó yẹ kí ìyàtọ̀ sí pọ́lù dé àdísìnmí wà ó yẹ kí ilé iṣẹ́ sinmi lásìkò júmọ́ àti àsìkò jamahan ẹ lè kílèmù ẹ ń kílèmù muslim community ẹ lè kílèmù àsìkò sọlá àwọn láti fìjọba sílẹ̀ la hawla wala quwwata illa billah ẹ̀rú ayélujára àbẹ̀rú ìjọba ẹ̀rú ọlọ́run àbẹ̀rú ìjọba ọmọ adámà ń pè fáà tó jẹ́ sí mùsàfàì kó jẹ́ ìbádùnlá kó jẹ́ rúfin ọlọ́ọ̀bá lódòdó tẹ́bà ń sọ pé ọlọ́wọ́ bíwá ọlọ́wọ́ bíwá tí ó fẹ́ ká múra lẹ́ sáà nígbà nǹkan èdèǹsì yẹn alẹ́jọ́ kan tàà fẹ́ rò lọ́jọ́ gbẹ́dọ̀ alìkìyà àmì ẹ̀mọ́dí tó sọ̀lá àti júmà àti jamaat wá kírú yẹmí ìnàbìlá ìdíkùtù náà ti gùn ẹ ṣọ́ra fún ìbúra tọ́rọ̀ bá délẹ̀ ìbúra ń bẹ nínú ẹ̀ṣẹ̀ ńlá tọ́lọ̀ ń tó kọ̀ mẹ́bọ níbi tó wúwo tó láború tó wúwo dé láború ọlọ́run ní fọ̀dìtẹ́ níbú rí jísà nínú àwọsà ẹ̀jìnà tó sà wọ́n dìtẹ́ níbú kọ́wọ́ lásù ẹ̀jìnà tẹ́rì ẹ̀jì ti papọ̀

ẹjẹ́ ń fi kún fún yín ẹ̀rí èké náà wà ń bẹ̀. ọmọ adáma méjì ti sọ orígbó látara ilé nínú rẹ̀ yọmọ ìyá mi lọ́dún Islam gúdù àwọn sọ̀rọ̀ fún ẹ̀rẹ̀ júlẹ̀ ẹ̀rẹ̀ júlẹ̀ ẹjá jẹ́gùn ló ní kájá ìlú lógún débi kálẹ̀ rẹ̀ júlẹ̀ àbẹ̀lọ́nkọ́lọ́ ń gbojú lọ́wọ́ wa ẹjẹ́ àdùbọ́ lọ́run ti fẹ́ ni ìní ẹjẹ́ abẹ lọ́run kíkọ́ lọ́run ti ní rọrùn fún wa kí n tí ò lè jó rọrùn pọ̀ láwùjọ ẹlẹ́jú ńlẹ̀ níbi tó bá ti ẹkẹ rẹ̀ ńlẹ̀ ni o kìtẹ̀ pé nígbà títí láàtọwọ́ rẹ̀ jù o ẹ máa wo tí ọlọ́run fẹ́fẹ́ wo ni o wọ́n fọ̀ tó fúrú ìjàkùn ẹ̀sìn tó abẹ́ yìí wọ́n sùúrù ní sáà fún mi ìjáde bọ́ọ̀fì nínú síyà ẹ̀dàjá àbùbù ìyàwó nílá àtàwọn ọmọ yìí ọmọbìnrin yìí ogun kan tí tó ń bẹ láwùjọ nù ní ìsìn tẹ́lẹ̀ eléyìn tó sí náà ló fà tó dúdú wà lókè níbi kíbi tẹ́ bá wà lọ́jà nílé ìwé ní mínísírì nínú mútọ̀ ẹ̀há òpé ń bolojú wà wà

tó ń ti fi náà tó ń ti nìkan obìnrin sì wù yìí èyí ó tún rẹ júlẹ̀ náà á ń bèèrè tàbí kọ́mọ̀ sàtọ́lá rẹ̀ àbíkùnrin tẹ́yàn fẹ́ fẹ́ síkè máa wúyàn nínú kìmọ̀rù ni débi pé wọ́n àti fún àgbà wà láàyè pé káwò nígbàtà bá sọ̀rọ̀ ẹ̀ káwò láì sí kìmọ̀rù láàrẹ̀ tóhun ò ní mọ̀ tí ṣẹ̀dá ti gbà wá láyé débẹ̀ àkọ́kọ́ ni kó wúyàn pẹ̀lú kìmọ́ àbíbẹ̀ẹ̀kọ́ ni wọ́n wá ní wá rí dáadáa wọ́n wá rí ẹbí rẹ̀ wá rí ìdílé orí oṣù orí nígbà tí ó sì kìmọ́ rù láàrẹ̀ ṣẹ̀dá ó sì fàyè gbà bí kí wọ́n ti wà ní sísin rúm kẹwàá pọ̀ gbogbo mi wá tó yẹ pẹ́pọ̀ sí wọ́n jàlbá ibi tó sì gbọ́ mi wá wọn mọ̀ pé wọ́n mẹ́mẹ́ kéèsì fó wà ní òhùn kódà aṣọ tó lè wọ̀ jáde táwọn èèyàn wọ̀ jáde gan ní bẹ̀rẹ̀ rẹ̀ láti mọ̀ wípé tó sanra tó bẹ́ àbí ò sanra tó bẹ́ tó pẹ́lẹ́ngẹ́ jù àbí ò pẹ́lẹ́ngẹ́ jù ṣùgbọ́n tí a fẹ́ máa ní pé lákọ̀ọ́kọ́ gan nínú kìnnàrò ti wò síbẹ̀síbẹ̀ náà yóò rẹ̀ jólẹ̀ àmọ́ lónìí aṣọ ìlàjì ọ̀pá wọ́n fi rán sókè àti ìsàlẹ̀ ìlàjì ọ̀pá kan lónìí àwọn àtíkè àtàwọn lọ́fíńdà tí obìnrin ọ̀kan lè lò tó orin ó sì gbà mọ́sálásí bó ti fẹ̀ tó yìí wọ́n ti ṣe lọ́dọ̀ ọmọ ádámọ̀ dáadáa làwọn kà sí ṣùgbọ́n wọ́n mọ̀ dúró obìnrin náà ti pè látàárọ̀ dalẹ́ ọlọ́run wá pa wá láṣẹ níbi àpọ́nlé ńláńlá níbi pé àyọ́mọ́ áti mẹ́lùkú lákùn bí ìnàkùn ó pé ẹ̀sìn fún yín pé tẹ́tìrú ní sàákún bìlì hijab gbogbo ọmọ yín gbogbo láì lákàtí ogun tó wù kọ́ máa aráyé lè gbé tàbà máa aráyé tó gbogbo ohun gan bí ìbá ṣe mùsùlùmí ọlọ́bẹ̀ yọ èyí lè máa wọ̀gbá àwọn tí èsè mùsùlùmí wọ́n gbógun ogun tí wọ́n kèé sógun a nígbà yẹn afárígbà yẹn é sógun ẹ̀yin ẹ mójútóra yín ọ̀tá tó le jù tí wọ́n lọ bẹ̀rù Islam ńgbà bí ẹ̀yin sọ pé àmọ́wá lò jáàbù àwọn generality of muslims ẹ̀yin láwùjọ táwọn ti wọ̀ jáàbù náà immediate money ẹ̀ àfíyà àtọmọ táwọn ti wọ̀ náà tó wò kórì rẹ̀ lọ́kùnrin ara ẹ̀ tó tó kórì ẹ̀ mùsùlùmí ibi tó gún wà gẹ́gẹ́ nìyẹn ohun ìgbàgbọ́ yẹ àtìmọ́sùn lákùn bí ìnàkù mo pé ẹ̀sìn yìí fún yín ẹlẹ́ẹ̀kejì yàtọ̀ sínú ẹ̀sìn Islam wọ́n ń kà jáde nínú ìdí ìlòun fẹ́ mẹ́lò ní ipé ọ̀ràn ayẹ̀ náà ní kóbìnrin ó borí ó ń bẹ náà kọsílẹ̀ táwọn náà gbé lọ́wọ́ àti má tẹ ọlọ́run bá tẹ̀lé wá lè kókó yìí lọ́jíkálẹ̀ gbogbo tí ìyàn bá wá fọ́ àfílẹ̀ ni máa ní yìí nù kódà gbogbo ẹwọ ẹwọ tí gbogbo nǹkan tí ẹ rà wálé ẹsẹ̀sẹ̀ ìyọ̀rá kò lára ẹni bíyàn bá rọkọ̀ lónìí tó jẹ́ ilé ìbò lókù àwọn èèyàn ó kí ó kí ó kí ló kẹta ọ̀sẹ̀ kan oṣù kan wọ́n ti kí ẹmọ̀kú náwó yìí ẹmọ̀kú náwó yìí tó bá lọ jẹ́ ìjọ ìbò sí lò rárá ń kọ́ bọ́wọ̀n bá fẹ́ kí tó ìròyìn ó ga yóò bẹ̀ẹ́ ti sánmà pé á kílẹ̀ mọ́ pé ẹ pé ẹ̀sọ́ ẹ̀ẹ́ ìdájẹ́sẹ̀ yọ̀rá lára rẹ̀ tábẹ̀rẹ̀ sí ìjáàbù kò lárẹ̀ material material lásán kò dá tó ẹsẹ̀ tọ́lọ̀ fún wa tàbí rìn torí yóò gbó láìpẹ́ yìí wọ́n pè sí àrọ̀bà bó ṣe bẹ́ẹ̀dì bó ṣe fóònù ẹmọ̀ tu ẹmọ̀ yọ pálí àkọ́kọ́ ẹmọ̀ yọ kejì ẹmọ̀ yọ kẹta pẹ̀bá wá kan sí ní gangan ẹsẹ̀ mi wá yọ̀ rárá rẹ̀ àfẹ́yàn nìkan ló tẹ́ mẹ́mọ́ wá gbé ìgbà orú mọ́jẹ sínú ọ̀rá ẹni dápadà bẹ́ẹ̀ dápadà ẹwà ò ìtẹ́gbé fún mi èmi ò rí ti níbẹ̀ o torí ẹ̀mọ̀ pọ́ yẹ kó bá wá ó túnmọ̀ sí pa orú mọ́jẹ lẹ́sẹ̀ ẹgbà ẹbá gbówó mi wọ́n mọ́ ń ṣe bẹ́ẹ̀ sí ìsìláàmù tó gbòòrò tó bá ọ̀làjú burúkú ló gba àwùjọ ni èmi gan dàgbà bá láwùjọ lágbolé tó jẹ́ pé tí àrọ̀bà ní gbogbo àwọn obìnrin tí ẹ̀mọ́ fẹ́ mo dàgbà bá lágbolé ibi tó bìnrin lọ wọ́n wà dúpẹ́ padà fún àwọn àna wọn pé àdúpẹ́ fọ́lọ́run ẹ ṣe wá lóore gan o wọ́n mọ̀ ṣàdúrà fún wọn mọ̀ ṣàdúrà fún wọn kódà yorùbá balẹ̀ tí wọ́n máa pàrokò wọ́n fi kankan ránṣẹ́ sí wọn wọn ní fẹnu wọn ní làmọ́lẹ̀ lẹ́nu wọ́n fi kankan ránṣẹ́ sí wọn pé bó ti ẹ pé eléyìí ṣètò fún bọ̀tí àrọ̀bà ni léèyàn ìlọ́bọ̀nà ti ní ká rẹ̀ júnlẹ̀ o wọ́n mẹ́ òun náà mìíràn kúrò jù mìíràn lòyú kódà àwọn ọ̀fẹ́ kóbìnrin mọ́ jáde ibi tá bọ́lọ̀ sí la bọ́lọ̀ ibi tí wọ́n táwọn ìlòmí ìfi sínú àwọn bọ́lọ̀ àwọn sábà sọ fún àwọn tẹ́sí ìjọba wípé bẹ́ẹ̀ ṣe bí gbogbo ayé lẹ sí lọ gbogbo ìsinmi wíkẹ̀ndì wọ́n ló ń lo òyìnbó kátó wá sọ tolóṣù kan tẹ́ mọ́ gbà yẹn tán pè ní yìí sátọ̀dé sunday wọ́n lò látrọ̀sì ẹ̀rí dúdú òyìnbó ti rí ẹ̀ẹ̀fi sàríkọ́gbọ́n àbí ẹ̀kàn yàkà ní kí mo rẹ́fàyọ àtẹ́wò àwùjọ kan àwọn obìnrin tí ń bẹ ń lé lówó jẹ́ àwọn ọkùnrin tàà ń pè lówó lọ láwùjọ ju wa lórílẹ̀-èdè Saudi Arabia ìbáyé kan náà lájọ ń pé kí mọ́ wọn a máa ń gbà ìkíyèsí ìjọba pé ẹ wo bí wọ́n ṣe ṣèlú yẹn ẹ ìwà yìí kámọ́ lọ sókótó kámọ́ kan pọ́tfò ó rọrùn kámọ́ rí pọ́tfò kankan kí wọ́n sọ fún wa wípé ọ̀nà yìí 25 years wọ́n ní káfí rí níwẹ̀ kò sì sí ní pọ́tfò kankan káwú átúrí níwẹ̀ wọ́n ṣe bẹ́ẹ̀ lágbọ̀rọ̀ lágbọ́n ti kátàkárà ẹ̀rí pé tọ́wọ́n bá ti ń lọ ma ní àà àti ìfẹ́ ti lọ́kọ̀ àti oníṣẹ́ lọ́wọ́ ìtò òníjọ́kọ̀ọ́kọ̀ ìgbádùn ẹ̀ náà nù torí adé oníṣẹ́ lọ́wọ́ yẹn ibi tẹ́ bá gbé lọ ní àwọn kan wà abẹ́ ọkọ̀ wọn wà èèyàn ni wọ́n wípà ìjọ̀nú wọ́n ń tà wọ́n rà wọ́n ṣiṣẹ́ àbáwọn gbé kìí sọ automatic pé bí tí wọ́n ti gbọ́dọ̀ rí nù bí tí wá ti gbọ́dọ̀ rí nì bàbá wa dẹ̀mọ̀ rí mọ̀kù lọ wọ́n ní tí ìmá gbàgbé hali ajiba ruka ewì kan ni wọ́n ké ọlọ́mọ́sà bá ní sàlékùn kẹrin bá ní sàlékùn fún wọn wọ́n ní alhaji baruka ni wọ́n pe kọ̀sídà yẹn ó yẹ kí ní kọ́pì lọ́wọ́ yóò ti tó mi 20 àbí 25 years sars àbáwà kan ti fún mi àwọn tí àlùjẹ́ táyé jálùjẹ́ náà wọn àwọn tí wọ́n gbọ́ lọ́wọ́ bá gbọ́ ní bàbá ń rí fáà sí pé wọ́n ń lo ayé gbẹdẹmúkẹ́ bẹ́ẹ̀ àlùjẹ́ náà ti láyé wọn nígbà tó sọ́rọ̀ ànábì sallallahu ta'ala sallam ayàrí àlùjànnà tí wọ́n láyé tí wọ́n lò yẹn láì sílọ̀ alẹ́ ajíbà rúkẹ aláta òfíìrì àzíhìmù ìwọ́n lọ́n tí wọ́n jẹ́ ń pani pé kípin tàwọn láyé ó pọ̀ níbi ipò àwọn ni níbi wọn jọ nípa ìsìfàmù ìkárí ni wà mọ́ ní iná hàbì iná àdáàmìnà lè amẹ́lì táwọn ni wọ́n sọ fún ọlọ́run pé kọ́ ọmọ pàwà ní táwọn fi jájọ rẹ̀ yìí bẹ́ẹ̀kọ́ ibi tí a fọ́lọ́run sí ni pé àwọn tó jẹ́ pé àwọn wọn bẹ́ńlé tí wọ́n sì lówó ju àwọn ọkùnrin gan-an táà ń wọlé táà ń jáde lálẹ́ lọ tí ń jẹ́ olówó láàrin wa táwọn onídàábò wọn ọmọ sàwọ́dí sì lówó tí wọ́n lọ sí ọtọmátìkì àbí ìtàn fọlọ́ọ̀nù àwọn mọ̀sájúrù tẹ́ ń rí yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ̀sájúrù obìnrin ní kọ̀ àtọkùnrin àtobìnrin tẹ́bá ti tí wọ́n ní kòkòrò ní iṣẹ́ rí mọ́sánásíkà ń lọ lọ́wọ́ báyìí àbárẹ̀ tó lè parí ẹ̀ ní àtẹ̀fẹ̀ ìdíyẹ́kùn nígbàtọ́rọ̀ débẹ̀ yìí àwọn èèyàn ti bá lọ bàbá rẹ̀ tó lè parẹ́ ní tó dé ń pẹ́ ẹfọwọ́ lẹ̀ mú tó yẹ́ nìkan tó ṣe bẹ́ẹ̀ rí wọn àti ìlò lè lọ́pọ̀ ẹyọ kan inú kan bí ẹjẹ́ ń sọ pé inú bí ẹ̀yin olówó odidi pláàni yìí ni ẹ wá fowó lẹ̀ tó bá ìkọ̀wá fẹ́ nìkan kan tó fowó lẹ̀ mọ́ ní pláàni tó wọ́n lẹ̀ gbàdàgbà yìí ó ní ìdẹ̀mú ẹ̀kọ́wọ́ yóò sápò ẹ̀dùnmọ́sálásílẹ̀ fún mi ó sì kọ́ tán olókè báyìí wọ́n bẹ lábúlé ẹ̀gbá lẹ́kọ̀ọ́ ó ní kan ló kọtán ó ní sábà ti náwó ìtẹ́nìsì lẹ́yìn kan oṣù méjì tí ka pè yí padà pé another launching wọ́n sára ní ìtàn lọ́gbọ́n náà lọ́wọ́ àwọn ẹjọ́ wà parí ẹ̀ àwọn ọmọ sáájúrù tẹ́rẹ̀ yọ ọ̀pọ̀lọpọ̀ wọn obìnrin ó sọ pé ẹgbẹ́ mi náà kọ́ kan nígbàtẹ́ ìrìnàbẹ́ ẹsẹ́ ẹsẹ́ mi náà kan kan kò sì dé ṣọ́ọ̀bù rí kéèdì sógun owó ìtẹ́ fọlọ́n sí ni ibi táà náà fi sí nìyẹn àtọkọ àtayá apàdé lálẹ́ lẹ́yìn jẹ̀gánjẹ̀gán àti ń sọ pé kò tó kò bá mú àájì àmì náà ni ẹ̀sọ̀ lómi ìdá ti ń sọ rẹ̀ sí London ní àbámẹ́ríkà àti Saudi Arabia àájì àmì náà ni sọ àánìbò káátà ní ìjọ àájì àmì

ní Juda ní Saudi Arabia yóò pé tàbí àyíkọ́ mi wọ́n sọ fún jọ́kàn pé ó rò pé wọ́n lẹ́ fẹ́ rọrùn ní nígbà tó yàn pé ó sì rọrùn lọ́dọ̀ sí wọn kò sí náà fẹ́ lágbàáyé tí rọrùn bí ìgbà tí ẹ̀kan lọ gáàjì mẹ́sí mo wá fàdó fòró jẹ́ fún wàstúrù nìta àkùn bákan náà wọ́n ní bí wọ́n bá jáde náà tí wọ́n jáde lọ́nà tó tọ́ láwọn obìnrin wa máa adámi àtàbáròjì bí zina kọmọ́ fi ọ̀sọ́ tí wọ́n fi máa gbé wọn ṣépè ọ̀sọ́ tí ó gbanú ọkọ̀ gan-an kìí ṣe dandan tí ìgbọ́dọ̀ mọ́ lọ́kọ̀ tèmi èyí tí ò bá lọ́kọ̀ tèmi yóò sáwọ ọkọ̀ kan náà ni kìí sọ̀sọ̀ tí ó gbanú ọkọ̀ gan kìí sọ̀rùn tí ó gbanú agboolé kan gan wà ní à pẹ́ẹ̀fù lágbàjá ni kìí ṣe òun ló kàkún yìí o ìpè ní lágbọ̀dọ̀ ọlọ́run ẹ ṣọ́ra níbi ìsbáàlì malari ara ìsìláàmù ni nínú rẹ̀gún tọ́lọ̀ ìpele wa lórí ni ká máa wọ́ sọ ńlẹ̀ aṣọ tí wọ́n wọ́ ńlẹ̀ lásọ tó kọjá kókósẹ̀ ìbájẹ́ tókè ìbájẹ́ sísàlẹ̀ torí pé ẹ̀ṣẹ̀ kan náà àwọn ẹ̀ṣẹ̀ ńlá ni ohun tí ẹ bá náà ti sọ fún ọ̀sọ̀lọ́lọ́wọ́ tààrà sọ́là ẹni tí ń kóòtì àlọ́ tí ń kóòtì sọ̀rọ̀ àwọn tí ń kó tàwọn òyìnbó àtàláwò dúdú kan ti kú ní 17 18 19 century wọ́n mọ̀ di prọ́fù torí pé ó ń kó tàwọn kèjòrí ọmọ di prọ́fù ọmọ gba ọmọ gba excellence níbi phd àwọn ń sọ pé ọlọ́run rí ànádì wí kò wá mú bẹ́ẹ̀ nìkankan ìlànà ọ̀rọ̀ ìmọ̀rọ̀ bí àbẹ́tọ́lọ́mọ àbíbákẹ́

وما كان أسفل الكعبين فهو في أو كما قال صلى الله عليه وسلم àrùfin ẹ̀bá ọdún bá ti kọjá àkókò tẹ̀ tí èébú náà ló tó bẹ́ẹ̀ sáwọ̀ká wọ́n ó bùwà wọ́n ó sì ẹ̀yẹ́ wọ́n sọ alẹ́ ẹnu wọ́n wà wọ́n òkúrò wọ́n lè pè wá ló kọ tí lẹ́yìn náà ló léyàn ọwọ́ sàdó kódà obìnrin bá débi pé wọ́n mọ́ wọ́sọ̀ ní ìgbé wọ́sọ̀ láàlókè kò ní wọ́sọ̀ láàsálẹ̀ abẹ́ẹ̀rọ oníṣì mẹ́rù tí ẹ pé mínísítẹ̀t lówọ̀ kí ní ìsìdọ̀ra àbí ká so ó balẹ̀ kó balẹ̀ dẹ́dẹ́ kó kọjá kókó tẹ obìnrin gan gẹ́gẹ́ bó ṣe ẹ̀ká so obìnrin ó rí pọ̀ tí wọ́n ti là lẹ́yìn kò sí ní zip ibi wọ́n ràn parí sínú ẹwà rí gbẹ́yìn hẹ̀rìmọ̀ hẹ̀rìmọ̀ ọwọ́ sọ̀rọ̀ àṣálẹ̀ kò wọ́ lókè kí ní wọ́n fa àwọn èèyàn bùkátà ọ̀rọ̀ ọlọ́run ni wọ́n bùkátà tànàbì sallallahu alaihi wasallam ọlọ́run bá wá ọkọ̀ wá láti ẹgbẹ́ ká máa lé ọ ní òun ṣe àjọ àfáàní nàbì sallallahu alaihi wasallam inna Allaha wa malaikatahu ọkọ̀ àwọn mọ̀lẹ́kà láti ẹ̀kẹ́ máa ṣe sọ́lá alánàbì ya ayyuhalladhina amanu sallu alaihi wa sallimu taslima ọlọ́run kọ́ wọn láti ẹ̀ká máa ṣe bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ ká máa ṣe ọlọ́run ọba àìsà ìsìláwà ìmùsùlùmí ọlọ́run ọba gbé ìsìlámù ga gbogbo mùsùlùmí òdodo wọ àdéhùlà ṣíríkà wà lùsùrìkì gbé àwọn bàbá tó máa bẹ lọ́hùn tipẹ́tipẹ́ pẹ́bọrẹ́ àti náà dẹ́bọ ìtókàn yanilẹ́nu láyé lónìí ni pé nígbà sádọ́ àyẹn gbà bóyá wọn mọ̀ nígbà tí wọ́n sàdábà ẹ̀wọ̀n mọ̀ túmẹ̀ inú bá tún àyíǹsà Islam wàlú mùsùlùmí jẹ́kì ìsìláàmù ó lékè tàbí ìtọ́lọ̀ ń sọ̀kalẹ̀ bó ṣe fẹ́ ká ṣẹ̀ṣẹ̀ gangan wọ́n á ń lékè ìbínú bá tún dé ọ̀rọ̀ kẹ́kọ̀ọ́ mílẹ̀rin lánàá mo ní ó sì bà nínú jẹ́ ni ó kàn dàbí ẹ̀rin ni mo ní ìwọ̀n ọlágbájá mo ti bí ọmọ yẹn léèrè mo ní níbo ni mọ́sídìrù míì tí wọ́n mọ̀ pé wọ́n lè kéwú dáadáa kẹ́yìn mọ̀ ti sọ̀ látù lẹ́yìn wọn ibi tí a ti rí ní ṣe ìmáàmù ni mo ti jẹ́ ìmáàmù tí má mi ni mí bọ̀ pọ̀ ẹ́ẹ̀fẹ́ ẹ̀mọ́ jẹ sàmọ́lẹ̀ lórí sọ́lá wọn níbi táà ti ti sọ́lá ti sú mi ọ ní ibi ògbọ́ ẹsẹ̀ rí nìyẹn o ọ ní kí n wo àbá yìí o ááyà ẹ̀ náà ló ké lánàá sí sọ́lá ti tó mi ọ ní ó ti ké tọ́mọ rẹ̀ wá sọ pé ọmọ ẹ̀ wá kọ̀ rẹ̀ tẹ̀ ló wá ní àbí orí ẹ̀ mo ní pé ó kọ̀ rẹ̀ tẹ̀ lórí sọ̀lá ara ń gbà táwọn ọmọ wa lọ bá pé dájì mi kìí se bẹ́ẹ̀ sí káhùn kìí se ìláwùsì àáhá ni tó bá bù pé rẹ̀ wájú mi mo ní sọ́mọ bíbí inú ẹ̀ olóǹgàgà ló bí ṣùgbọ́nàlá ah, tó bá wá jẹ́ wípé ọmọ yẹn wá kẹ́kọ̀ọ́ parí ní ìsìn tí all company kan gbà tí rí owó iyebíye yóò mọ̀ wípé ẹni tí òbí lè rí yóò sọ̀rọ̀ ọmọ ẹ̀kùn pé eh, Abdulrazak sìn ní Àbújá ni wọ́n jọ wà ó ti ríṣẹ́ sí all company ó ti ríṣẹ́ sí kìnnìkan báyìí

alayhi salam bóò náà ti lé àrùn Ibrahim ní kò yẹ kó lè bá ní lójijì àmọ́ kò da nǹkan burúkú ni inú mo ti pamílẹ̀rìn àmọ́ bá nínú jẹ́ ni eléyìí wọ́n yẹ ká sàkíyèsí ẹ̀ dáadáa táwọn ọmọ wa táà lágbájá ń kọ́ àwọn òṣìṣẹ́ wà ní kódà ní simẹ́sì ló wà ní University of Ibadan ọ̀n bí lè rè débẹ̀ ayé nù ọmọ wa ìgbóòfù lẹ́sìn ọmọ wa tá nínú gbígbàdúrà ó sì ní pé àwọn ọmọ wa kéékèèké tán dàgbà tán bí lójú wa iná nípa tẹ̀sìn bàbá alùpùránù kẹrin bó ti rí lọ ẹ̀kọ́ ló mọ̀ lọ àwọn ọmọ yìí ní ìfúrù wọ́n improve ọmọdún mẹ́wàá ti hakuran bóyẹ tí ndị tó bẹ́ẹ̀ ti hakuran láwùjọ wa ọmọdún mẹ́ẹ̀dógún ti hakuran from cover to cover kò sí tẹ́ máa bẹ́ẹ̀ láyé àfàkuran tẹ́ gbọ́dọ̀ sí mistake kankan ó bẹ̀ yá sáárẹ̀ àwọn ẹni ọlọ́run tí wọ́n fẹ́ gbìyànjú pẹ̀lú tọ́lọ́run bá fi rọ̀ wọ́n lọ́rọ̀ sì kọ́ ẹ̀rí pé ìmọ̀lẹ́ gbà àwùjọ wọ́n mọ̀ employer tó há Quran kóra ìbá àmọ́ ní certificate kẹ̀kan lọ́wọ́ ó ti ní gbogbo certificate tí lọ́mọ́ ṣe ìmọ̀ Saudi Arabia ń gbà tó náwó sí ìlú ẹ̀kan nípa àlámọ̀rí ẹ̀sìn yóò mọ̀ wá gbéyàn lọ sí ìwọ lọ sí sọ láti farawí fún wọn ní London ìwọ lọ sí fún wọn ní Germany ẹwúwọ́ ọkọ̀ alọ́ àtàbọ̀ ìwọ lọ sí sọ láti farawí fún wọn ní Italy nínú Ramadan yóò mọ̀ píkì àwọn students nípa bọ́tí of Quran ó fẹ́ ìyá láwùjọ wa náà àwọn èèyàn ó gbọ́ yé débẹ̀ àwọn tọ́lọ̀ bá rọ̀rọ̀ ó gbọ́ yé débẹ̀ ẹ fún mi láwọn mùfà tí wọ́n bá gbá kódà àwọn mọ́sálásí tá a ti bá ńlẹ̀ wọ́n gbà wọn láàyè ńbẹ̀ a máa bá ti sọ iná má fi lè gbàyẹ̀ láàyè láti máa ṣe wá àti súnà ìtàgbọ̀ náà àti súnà náàbí ńbẹ̀ sọlọ́lọ́wọ́dà sálám àwọn tó fún wa báyìí mọ́mù bẹ̀ náà pé ọmọ kan náà ọmọ wa ilé wa ti sọ̀rọ̀ sọ̀rọ̀ àwí nínú ọmọdọ́m tó sì step down amílè àti mọ̀tájúlù ní ìtaàtẹ̀ ẹ̀kọ́ fúnra wa tí mọ̀lẹ́ wà gbáwùjọ kan ìbáàdà ọ̀rọ̀ pọ̀lọpọ̀ lọ́rùn torí pé ìyàwó àti jẹwa gan èèyàn tí ó bá yàn sọ̀rọ̀ lọ́rùn tó nǹkan àwọn tó fẹ́ gbọ́ náà rẹ̀ sí ó ṣokùnfà kí ìbáàdà ọmọ rọrùn tí mo sọ fún igbá nìkan ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ó sẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ sọ̀rà after fifty years old ó sì bẹ̀rẹ̀ ẹ̀sìn tó sùn méjì sí mẹ́ta in tó nílà jù ní ìjókòó títí bí mo ṣe sọ̀rọ̀ yìí sàmì ìgbà tí gbífẹ́ wó tó kọ́kọ́ ṣe báyìí tó kọ́ ṣe báyìí kí ẹ̀tọ́ lè oníjókòó tó kọ́ mi pẹ̀lá kò rọrùn àbíkọ́lọ́ máa fi rọrùn fún tírénì tá à ń bábọ̀ láti kékeré ìjókòó sọ láti nù ní à ìjókòó ó tún jókòó kan jókòó ní à tó tún mí ìtún lélé yìí o ó tún yàtọ̀ síbẹ̀ ìtún máa jókòó tẹ́lẹ̀ èmi ò fi o mò ń sọ o ẹ wò lásán ìjókòó rọ́kà méjì kò rọ̀ lọ́rùn ìjókòó ti gbẹ̀yìn sọ́lá kò lọ́rùn wọ́n á béèrè pé tí ẹ̀fẹ́sẹ̀ ti ṣe rí onírọ́rá o tó tó bá tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ìyẹn lè jókòó wá ti rọ̀ lọ́rùn wọ́n ní ìjókòó oríṣiríṣi náà ló jáde lẹ́nu pé bó wal فاذكروا الله أذكركم واشكروه على نعمه وآلائه يزدكم ولذكر الله تعالى أكبر والله يعلم ما تصنعون ثم إلى صلاتكم كفر الله تعالى لي ولكم